láti mẹ́ṣíkà alápọ̀nlé lọ sí Baitul Maqdis olúwa ṣe ìbùkún sí àyíká rẹ̀ lẹ́yìn ìgbà tí olúwa tún gbé ìrìn àjò lọ sí sámà sámà kínní títí tó fi dé sámà keje tayọ rẹ̀ lẹ́yìn tí ànábì sallallahu alaihi wasallam olúwa ti fún ní sọlẹ́ẹ̀tì eléyìí tá à ń ṣe tọ́jú sọlá ti wákàtí márùn-ún olúwa ẹlẹ́dàá wa wa pa ànábì sallallahu alaihi wasallam ó pa láṣẹ kó múra láti sípò padà kúrò ní mẹ́kà lọ sí ibòmíì tolúwa ti tẹ́lẹ̀ dì kò sí tàbí ṣùgbọ́n a ti mà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ní látìgbà tolúwa ti pa ànábì sallallahu alaihi wasallam láṣẹ pé fasda' bima tu'mar nǹkan tá a fi pọ́ láṣẹ gbé jáde sí gbangba jẹ́ kí gbogbo ayé ọmọ ọ̀rọ̀ mọ̀lẹ́bí àwọn alásùnmọ́ rẹ pẹ́kípẹ́kí àwọn ni kò fi bẹ̀rẹ̀ kó ti wá sópin lẹ́yìn ọdún mẹ́ta anábì sallallahu alaihi wasallam ń bẹ̀rẹ̀ sí ní pé àwọn èèyàn ní gbangba ní gbogbo ọdọọdún táwọn èèyàn bá wá sí hajj ní Mẹ́kà anábì máa gbéra rẹ̀ lọ bá wọn àwọn alálàájì kọ̀ọ̀kan táwọn wá láti ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ sí kó tó ń ṣe hajj ṣáájú kánàbì sallallahu alaihi wasallam kó tó di ìránṣẹ́ Allah láti ìgbà tánàbì Ibrahim alayhi salam àtànàbì Ismail alayhi salam tí wọ́n ti gbé òpó ilé olúwa ẹlẹ́dàá wa ró tí wọ́n ti kọ́ káàbà ìgbà yìí làwọn ẹrù Allah ni wọ́n ti wá ń ṣe tawaf ni wọ́n ti wá ń ṣe hajj ní ààyè mímá Mẹ́kà lápàlẹ́ táwọn bá ti wá wá sí hajj lẹ́yìn tí anabi sallallahu alaihi wasallam tó ti dìránṣẹ́ Allah anabi sallallahu alaihi wasallam máa ń ṣàlàyé fún wa irú iṣẹ́ tó lù wá fi ràn torí pé àwọn àlù kan ẹ̀sà ni olúwa ṣe wọ́n gbogbo àwọn àlù tó lùwà wá ṣe lẹ́sà wọn ń tọ mẹ́kà lẹ́yìn mẹ́kà ni ìlú tó lùwà ṣà lẹ́sà tó ga jù ní gbogbo àgbáńlá yìí nítorí pé olúwa ẹlẹ́dàá wa ṣe mẹ́kà ní pípọ́kà àwọn èèyàn máa fà máa pa àwọn ọlọ téèyàn bá ní nǹkan kan téèyàn fẹ́ polówó téèyàn fẹ́ kí gbogbo àgbáńlá yọ ọmọ ń parẹ́ kò síbi tọrọ ọrùn polówó nǹkan bíi mẹ́kà nítorí pé gbogbo aṣojú láti gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé yọ wá sí mẹ́kà láti wá ṣẹ̀sìn nǹkan táwa ní lọ́wọ́ tá a fẹ́ polówó tá a bá ti ṣàfihàn rẹ̀ tá a nà ń bẹ̀ sáwọn èèyàn oníkálukú ó gbé ìròyìn kan lọ báwọn èèyàn rẹ̀ níbikíbi tí wọ́n wà táwọn ò lè dé eléyìí olúwa ẹlẹ́dàá wa ṣe bẹ́ẹ̀ fún mẹ́kà kò sí ìlú tó dàbí rẹ̀ ní gbogbo àgbáńlá yìí Ànábì sallallahu alaihi wa sallam wọ́n bẹ̀rẹ̀ sí ní sàlàyé ẹ̀sìn yìí fáwọn èèyàn tàbí àti wá ṣiṣẹ́ hajj lójúlé lójúlé lànàbí ọmọ tọ̀ wọn lọ. bákan náà àwọn ọjà kan wà tí wọ́n máa ń ná gẹ́gẹ́ bí ọjà orkelb nínú ọjà táwọn lárúbá máa ń ná ni ó jẹ́ gbajúgbajà ọjà tó ṣe pé wọ́n máa ná tí gbogbo èèyàn máa ti gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin lẹ̀ lárúbá wá wá ná ànábì tó máa ń lọ sí ọjà yẹn láti lọ ṣàlàyé ẹ̀sìn Islam mo rò pé ẹni tó bá létí tí bá ń gbọ́rọ̀ yìí tó sì jẹ́ mùsùlùmí pàápàá jùlọ àwọn ẹni tó kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam wọ́n mọ̀ pé Islam yìí kìí ṣe nírọ̀rùn ló fi kàkà o ìpọ́njú àti ìdààmú pọ̀ tánàbì sallallahu alaihi wasallam kojú lójú ọ̀nà apá fẹ́ pèpè lọ sí díẹ̀ sìn yìí wàhálà eléyìí tó ṣe kíkọ̀ láfiwé ànábì sallallahu alaihi wasallam dojú kọ lójú ọ̀nà àti máwọn èèyàn mà nípa ẹ̀sìn yìí anábì ò sì máa ṣe nítorí pọ́fẹ́ fi gbowó kò máa ṣe nítorí pọ́fẹ́ fi gba yìí kò máa ṣe nítorí pọ́fẹ́ fi gba nǹkan kan lọ́dọ̀ ẹnikẹ́ni bí ìbá ṣe pé mú àṣẹ olúwa ẹlẹ́dàá wa ṣe ǹjẹ́ àwa náà yọ akẹ́kọ̀ọ́ ń bí àwa tá a láà kọ́ kí ó tá a láà máa kí ó ká kọ́ kí ó ká ní àfojúsùn pé a fẹ́ tàkàrà rẹ̀ gba ìmọ̀kànnù kúrò lára wa káwa náà ká jẹ́ sábàbí àti gba ìmọ̀kànnù kúrò lára ẹni tá ìmọ̀kà bá ń bẹ káwa máa ṣe bẹ́ẹ̀ láti fi wá ojú Allah eléyìí ni pàtàkì kókó kéde pé ká kọ́ kí ó gbẹ́gbẹ́ pé nǹkan tá a tẹ̀bà tí nípa afẹ́ fi powó hmm. ká kọ́ kí ó ká fẹ́ tàtàrà kí òun ká máa fi gbayì ká máa fi gbẹ̀yẹ ká máa fi gbọ́rẹ́ hmm. ká kọ́ kí ó ká máa fi wá pọ́n fún wa ń sàrà ká kọ́ kí ó ẹni tó bùn wá mọ́tò ká kọ́ kí ó nítorí ẹni tó bùn wá lé ká kọ́ kí ó ẹni tó bùn wá láyà kó jẹ́ pé àfojúsùn ti wà nù níbo ni Islam ti bẹ̀rẹ̀ kí ni ànábì sallallahu alaihi wasallam tó lù wá fẹsẹ̀ rán kí ni tó dojúkọ kí ni nǹkan tó bá pàdé lójú ọ̀nà àti mẹ́sìn yìí dé gbogbo ibi tó dé kí lànàbì fi gbà lọ́dọ̀ èèyàn hmm. tòfù wá jẹ́ pé àwa tá a wá dé nígbẹ̀yìn ayé àwọn ò ní láfojúsùn kan sí kéwù yìí pa fẹ́ fi pawó lọ àní láfojúsùn kan sí kéwù yìí pa fẹ́ fi gbẹ̀bùn lọ àní láfojúsùn kan sí kéwù yìí pa fẹ́ fi gba sàrà lọ bí ọ̀kan ti ń sọ pé òun àjẹsára ló ń sì fi jọ ànábì ní bóòlù ó sì fi jọ ànábì ànábì wa muhammad sallallahu alayhi wa sallam olúwa ṣe jíjẹ sàrà léèwọ̀ fún kí wá sí ànábì sallallahu alayhi wa sallam nìkan àtàwọn ará ilé rẹ̀ ní ọjọ́ kan ànábì ń lọ lọ́nà nínú hadith tó gún régé tí imam bukhari àti muslim gbé jáde ànábì ń lọ lọ́nà ọmọ rẹ̀ kan alhassan tàbí alhussein ó wá rí dàbínù kan lè ọ̀fẹ́ mu ànábì sallallahu alayhi wa máàmù ṣé wọ́n mọ̀ yí pé sàrà èèwọ̀ ni lórí àwọn lórí Muhammad àtàwọn aráalé Muhammad hmm. nítorí pé sàrà àtòrí yẹn àwùsá ọ̀nà hmm. ìdọ̀tí àwọn èèyàn ni ìdọ̀tí àwọn èèyàn sì tọ́ sànàbì ìdọ̀tí àwọn èèyàn kò tọ́ sáwọn aráalé ànàbì ṣé nǹkan tó wà máa fọwọ́ gbáyà sínú táwọn sọ́kà jẹ sàrà nìwọ hmm. ẹjọ́ ajẹ́ ká túmọ̀ rẹ̀ sí Yorùbá ajẹ nìwọ ẹ bá mi túmọ̀ rẹ̀ ní ìsìn ajẹ ìdọ̀tí àwọn èèyàn ìtumọ̀ rẹ̀ nígbà náà fi sallallahu alaihi wasallam ti ṣàlàyé àwọn alájẹsàrà ni wọ́n fi kọ́ sí ànábì ànábì ìjẹsàrà ànábì kì í jẹsàrà torí tó bá gbé nǹkan wá bá ànábì sallallahu alaihi wasallam náà àdéhùn tó gúnrégé wọ́n bá gbé wá ànábì ó béèrè pé as-sadaqatun am ṣé sàrà ni àbẹ́bùn tó bá ti pè ń sàrà ànábì ò ní jẹun bẹ́ẹ̀ kò ní mú bẹ́ẹ̀ tó ó pèpè lọ sídìí ẹ̀sìn láwọn àkókò táwọn èèyàn bá ṣe hajj láwọn àkókò tí wọ́n ń ná àwọn ọjà ńláńlá ẹnìkẹ́kọ̀ọ́ dá lóhùn ẹnìkẹ́kọ̀ọ́ ò sì gbà sọ́dọ̀ gbogbo wọn máa ń wùn dànù ni. nínú nǹkan tí olúwa wa ṣe fànàbí sallallahu alaihi wasallam ó náà ní pé àwọn al-Aws àti al-Khazraj àwọn ẹ̀yà ńlá méjì ẹ̀yà ńlá méjì tí ń gbé Madina àwọn náà ti ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n jọ ń gbé Madina táwọn jẹ́ Yahudi ibà nàbì kan bọ̀ jẹ́ pé àkókò tánàbì yẹn jáde ni àwọn gbàgbọ́ ń ọba jáde àwọn ó sì máa tẹ̀lé tiẹ̀ àwọn wàá tẹ̀ lánàbì òun láti fi ṣekú pa gbogbo ẹ̀yìn wọ̀nyí tọ́ pípa táwọn apààyàn kì í ṣe pípa lásán pípa táwọn àádáwá ìpakúpa làwọn apààyàn àwọn ansọ́rù tí wọ́n ti ń síwájú gbọ́ ìdúnkokò mání yìí lẹ́nu àwọn yahudi àwọn náà máa ń lọ sí hajj lọ́dọọdún gẹ́gẹ́ bí àwọn lárúbáwá yòókù ṣùgbọ́n àwọn yahudi kì í lọ sí hajj nígbà tí àwọn ansọ́r wọ́n wá ṣe kòńgẹ́ àti ránàbí wa muhammad sallallahu alayhi wa sallam lásìkò hajj kan ipa náà ti ń pè àwọn èèyàn lọ sọ́dọ̀ allah wọ́n wá ṣàkíyèsí ìwà ìṣesí àti ìròyìn ànábì táwọn ń rí yìí apá kan wá sọ fún apá kejì pé sẹ́yìn mọ̀ pé a fi Allahu búra yín yá wa wípé eléyìí ni ànábì táwọn Yahudi tí wọ́n ti ń ta wá lólobó nípa rẹ̀ o ẹ mẹ́jẹ̀ ajẹ́ káwọn Yahudi ó síwájú wa gbàgbọ́ tó ní wọ́n sọ pé táwọn bá gbàgbọ́ àwọn pẹ̀lú rẹ̀ pa wá nípakúpa hmm. ẹ jẹ́ káwọn ó síwájú wọn gba ìsìn Islam báyìí lọ́lọ́ ẹlẹ́dàá wa ó sì kádàrà pa àwọn Yahudi lẹ́yìn tí wọ́n rà nàbì kàkà kí wọ́n gbàgbọ́ wọ́n ṣàgbàgbọ́ sí i lọ́lọ́ wa sọ pé walamma ja'ahum kitabun min 'indillahi musaddiqun lima ma'ahum wa kanu min qablu yastaftihuna 'ala alladhina kafaru falamma ja'ahum ma 'arafu kafaru bihi fala'natullahi 'ala al-kafirin ní ìgbà tí tíra Allah tó dé wá sí nǹkan tí ń ti ń bẹ lọ́wọ́ wọn tẹ́lẹ̀ láwọn ẹni tó ṣe pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kánábì ó tó dé wọ́n ti ń tọrọ àti ní ìṣẹ́gun lórí àwọn kèfèrí tí ń gbé Màdínà pé bánábì yìí bá dé àwọn pẹ̀lú ànábì yìí ń ṣekú pa wọ́n ni ìgbà tí nǹkan tí wọ́n wá mọ̀ dájú pò náà ni tó dé wá bá wọn wọ́n ṣe kèfèrí ṣe Olúwa láàánú àwọn kèfèrí báyìí iná làwọn ará Màdínà àwọn bẹ̀rẹ̀ sí ní gba ìsìn Islam ìgbà tí ó wá di lọ́dún kan tí wọ́n lọ sí hajj Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó pàdé àwọn èèyàn mẹ́fà nínú àwọn ará Madina gbogbo wọn jẹ́ ẹni tó wá láti inú ẹ̀yà al-Khazraj nínú wọn láti rí as-Sa'd ibn Zurara àti Jabir ibn Abdullah ibn Ri'ab as-Sulami sallallahu alayhi wa sallam ń pe àwọn mẹ́fẹ̀ẹ̀fà sẹ́sìn Islam. wọn ò bàṣìkò jẹ́ rárá wọn gba islam lẹ́yìn re àwọn èèyàn yí padà sí medina wọ́n bẹ̀rẹ̀ sí ní pèpè lọ síbi islam báyìí ni islam bere sí ní di nǹkan tí à ń figi à ń figi àlọ́yè rẹ̀ tá à ń fi lọ ní medina títí tó fi di pé kò sí ilé kan tó ṣẹ́kù ní medina mọ́ tí islam ti ọ̀wọ̀ ní ìgbà tó dọdún tó tẹ̀lé àwọn èèyàn méjìlá àwọn ni wọ́n tún wá ṣiṣẹ́ hajj wọ́n tún wá ọ̀nà láti wá pàdé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n jábìrì ibn abdullah ibn ri'ab as-sulami òun ọ̀tẹ̀lé wọn má lọ́dún kejì yẹn ẹni tó tẹ̀lé wọn ni ubada ibn samit àti abu alhaytham ibn tayhan àtàwọn míì àwọn méjèèjì láyìí wọ́n ṣe ìpàdé pẹ̀lú ànábì wa muhammad sallallahu àwọn mẹ́fà àkọ́kọ́ ní ìgbà tí anábì sọ fún wa wípé gba islam wọ́n gba islam bákan náà àwọn eléyìí náà gbogbo wọn náà ti di mùsùlùmí àwọn náà wọ́n ṣàlàyé fànàbì sallallahu alaihi wasallam wípé ọ̀tẹ̀ ó ń bẹ láàrin àwọn èèyàn wa ní almadina aburú sì ń ṣẹlẹ̀ láàrin wa à ń bẹ Allah kó ló ọ tara rẹ̀ kó sọ gbólóhùn wa kí gbogbo wa ká di ọ̀rẹ́ dípò tá a jọ wa. torí di eléyìí báyìí olùwà ẹlẹ́dàá wa ó sì gbà bẹ́ẹ̀. àwọn al-Aws àti al-Khazraj ọmọ ìyá kan náà bàbá kan náà làwọn èèyàn yìí láti pìlẹ̀. ìpìlẹ̀ wọn láti Yemen ni wọ́n ti wá wọ́n sì jọ kan nínú ara Saba ní Yemen. ìyá wọn oní Qayla bintu Kahil tó jẹ́ ìyàwó Qudaa torí ẹ̀ náà ṣe máa ń pe àwọn ará Madina ní abẹ̀nà Qayla ìyẹn ni pé àwọn ọmọ obìnrin tá à ń pè ní Qayla báyìí ìjà ṣẹlẹ̀ láàrin wọn nítorí ẹnìkan tí wọ́n ṣekú pa ó wá mú káwọn kan káwọn yà sọ́tọ̀ káwọn máa jẹ́ al-Khazraj káwọn kan yà sọ́tọ̀ kí wọ́n máa jẹ́ al-Aws àwọn tó ṣe pé ìpìlẹ̀ wọn kọ́ ọmọ bàbá kan náà màmá kan náà ni wọn. báyìí wọ́n ń bẹ yẹ́lẹ́yẹ́lẹ́ wọn kì í fẹ́ rí ní ara wọn látàn ṣùgbọ́n ṣe tánà bí sallallahu alaihi wasallam tó ti wọ àárín wọn tó ti pè wọ́n sẹ́sìn Islam tó ti gba ìsìn Islam olúwa mú ìrẹ́pọ̀ ṣẹlẹ̀ láàrin àwọn ọkàn wọn ìrẹ́pọ̀ ṣẹlẹ̀ láàrin èèyàn sí èèyàn wọ́n di ọ̀kan lẹ́yìn tí wọ́n ti jọ́ta olúwa ń rán wa létí eléyìí pé wadhkuru ni'matallahi alaykum idh kuntum a'da'an fa'alafa bayna qulubikum fa'asbahtum bi ni'matihi ikhwana ẹ ṣe ìrántí ìkẹ́ olúwa eléyìí tó ṣe lẹ́yìn lórí nígbà tó ṣe pọ́ta lẹ́jẹ́ tẹ́lẹ̀ olùwà lọ pa ọkàn yín pọ̀ fìfẹ́ sí tí gbogbo yín wá padà dọ́mọ ẹ̀yà látàrí ìdẹ̀ra tó ló wá ṣe fún yín. nígbà táwọn èèyàn méjìlá yìí tí wọ́n dé ní ọdún tó tẹ̀lé àwọn ẹni tá a ti dárúkọ wọn tẹ́lẹ̀ yìí nínú wọn aléèyàn méjì láti inú àwọn Aws àwọn mẹ́wàá láti inú àwọn Al-Khazraj ní ìgbà tí anábì bá wọn sọ̀rọ̀ tán wọ́n kọ àkọọ́lẹ̀ wípé àwọn bánà ti dá májẹ̀mú àti pẹ̀lú ànábì nínú gbogbo ìtura àti ìlera àwọn ó sì pẹ̀lú ànábì láti tan ẹ̀sìn islam ká tànábì bá fi lè wá sí almadina àwọn sì ṣe àdéhùn fún ànábì wípé tí ànábì bá wá sí madina àwọn dáàbò bò níbi gbogbo aburú àti ewu táwọn máa ń dáàbò bò ìyàwó àtọmọ níbẹ̀ ànábì kọ́ máa mìkà kọ́ máa fòyà kọ́ wá sí ọ̀dọ̀ àwọn anábì wa fi sàhábẹ́ yẹn Mus'ab ibn Umair radiyallahu anhu anábì fi sílẹ̀ pẹ̀lú wọn pé kó tẹ̀lé wọn padà sí Madina kó náà máa lọ gbé bẹ́ẹ̀ kó jẹ́ aṣojú fanabi sallallahu alayhi wa sallam láti kọ́ àwọn ará Madina lẹ́sìn Islam Mus'ab ọjọ́ kan náà àwọn tó mọ alukur'ani ké anábì ní lọ máa kọ́ wọn báyìí ni Mus'ab ńlọ tẹ̀lé wọn lọ sí al Islam ó bẹ̀rẹ̀ sí ní tàkà ẹ̀kọ́ nípa rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní gbòòrò àwọn èèyàn ọ̀kan gba Islam lásán wọ́n gbà wọ́n kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ẹ rí i pé lónìí náà àwa náà ń gbìyànjú ọ̀pọ̀lọpọ̀ náà ń sapá sasẹ̀ láti rí i pé kóun ó pèèyàn sẹ́sìn ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹni tó ń gbìyànjú àti pèèyàn sẹ́sìn ńlọ́jọ́ pé tí wọ́n bá tọwọ́ rẹ̀ gba ẹ̀sìn Islam wọ́n máa ń ṣẹ̀sìn Islam ni nítorí pé ńgbà tí wọ́n pè wọ́n pé kí wọ́n gba islam wọ́n gba islam ṣùgbọ́n ọ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa islam ò hmm. mú wọn mọ́lẹ̀ láti kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn tí wọ́n gbà a sì máa ń pé a ò lè ṣẹ̀sìn islam yìí láì nímà hmm. àwọn náà wá jẹ́ pé wọ́n wọ islam ìgbà tí wọn ọ̀rẹ́ nìkan gbá wọn lọ́wọ́ mú kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn sàdédé lẹ́kàn gbọ́ pé òun gba islam rí lóòótọ́ ṣùgbọ́n òun ṣe mà kí ló dé tó ṣe má òun ọmọ nǹkan kan pa rẹ̀ kò sẹ́ni tọ́kọ̀ nípa rẹ̀ òun kàn súfe ni tọ̀ torí tẹ̀lé àti pèèyàn sẹ́sìn kò tẹ́jọ́ bíi kẹ́ni tá a pè sẹ́sìn tó gbẹ̀sìn kọ́rẹ́ni gbà lọ́wọ́ mú kàn nípa ìsìn eléyìí ni tọ́ pàtàkì jù ẹ sì rí i pé ní ìsìn àwọn èèyàn wá wọ́n gba Islam wọ́n tún padà wá òǹkà wọ́n tún ti lékún sí i so wọ́n sì tún fànàbí ní ròdùnú pé kò sílé kan tẹ́sìn Islam ò tí wọ̀ ní Madina báyìí àjẹ́ pé ẹ bùkátà ẹni tí ọmọ kọ́ tí ọmọ kọ́ yín lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn tẹ́lẹ̀ gbà nítorí kó lè bàjẹ́ pé ń tẹ́ ẹ̀ máa ṣe lórúkọ pẹ́ ń ṣẹ̀sìn ìsìláàmù ni ọmọ jẹ́ kò ní jẹ́ nǹkan míì àwọn ìgbèríko tiwa náà àwọn àlétò tiwa àwọn abúlé kó gbogbo ẹ rí i pé àwọn obìnrin náà àní ṣàfẹ́kù àwọn mùsùlùmí ń bẹ ǹjẹ́ aláwọn ẹni tá a fi iṣẹ́ lé lọ́wọ́ pé ẹ máa bá ní pe àwọn èèyàn tó jẹ́ mùsùlùmí ń sídìí kí wọ́n máa ṣe islam bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ẹ sì máa pẹ́ ẹni tí ò sì gba islam kó náà wá gba islam nínú ìgboro gan èèyàn mélòó ní pé èèyàn sẹ́sìn bí ẹni tí ń fi ẹ̀sìn yẹn wówó èèyàn mélòó lẹni tó dààmú kẹ́sìn ògbòòrò bí ẹni tó ṣe pé ń wá kí ìsàsùn ọbẹ̀ òun kó máa sọkútù wọ̀wọ̀ iná ló fà ló fi jẹ́ pé Ibn al-Qayyim ó ní ẹ̀sìn ní islam ṣùgbọ́n kò sẹ́ni tí ó pèpè lọ síbi ẹ̀. láàbìlà جزاكم الله خيرا شيخ جزاكم الله كل خير في الدنيا والآخرة بإذن الله ẹgbẹ́ tí mo sọ alẹ́ pé bí ìmìnláyìn tààlà amọ̀láǹfààní àti ìwọlé káàmọ́ gbàgbé àwọn ìbéèrè wa sábà máa béèrè yóò máa jẹmá nípa ìtàn ànábìwà Muhammad sallallahu alayhi wa sallam kò ní jẹ́ ìbéèrè ní tó yàtọ̀ sí ìtàn ànábì ìtàn ànábì nìkan só nípa rẹ̀ nìkan ìbéèrè ó ti máa wáyé lórí five five six six seven seven zero zero eight 8567 seven 08085 677726 fún àwọn àbẹ̀yìn nàìjíríà fáwọn tó ń bẹ nílẹ̀ òkèrè plus two two three three three four zero nine eight nine six plus two three four zero 234 8083293896 eléyìí làwọn nọ́mbà tí olùjábí tẹ̀sí máa pọ̀ wọlé béèrè ìbéèrè ká sí èkejì. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ó kàn yẹ sí ń pè ó. Ah, kílẹ̀ korúkọ yín o àmì Alhamdulillah, àwọn ẹni tí ń sọ̀rọ̀ àwọn súnfínà wọ́n ń gbé nǹkan tí wọ́n gbé lọ́wọ́ lárugẹ ni so kò sí nǹkan tí ń tọ́jọ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn Islam pé tọ́ọ̀bá ti ṣe kọ́lùwà ò ní súnmọ́ Allah ọ̀rọ̀ àwọn sófin nù wọ́n ti mọ̀ pọ́lọ̀ ń sófin kìí sẹ́rì fún ẹlẹ́yìn jẹ́ kó síjú. ẹ lórúkọ yẹn o ìyá ó ti já zero eight zero eight five six seven seven seven two six plus two three four. 8083293896 fáwọn tó ń bẹ ní nàìjíríà àti fáwọn tó ń bẹ nílẹ̀ òkèrè nọ́mbà àtàlẹ́ máa kò sínú ẹ̀ ló kọ yín o ẹ̀ ló orúkọ yín ẹ̀ sọ̀rọ̀ orúkọ yín o wa alaikum salam wa rahmatullahi wa barakatuh orúkọ yín ẹ̀ tí ń pè wa alaikum ń pè tí ń pè orúkọ yín network ibi tí ẹ wà ló ń fà wá ń gbọ́ yín kẹtẹkẹtẹ ń bí ẹgbìyànjú ẹ̀fí padà ẹ lórúkọ o wa alaikum salam wa rahmatullahi wa barakatuh tó bẹ́mi ẹdín pè ìbéèrè yín màmá àjàlá àṣà wọ́n pẹ́ pé ìgbésọ̀ nìkan ni ọlọ́run lè lọ́jà rẹ̀ alhamdulilayi gbogbo òkú tó bá kú láyé òfin Allah tó bá jẹ́ mùsùlùmí oníkà lọ sin sórí tẹ́ kò sí nǹkan kan tá a fẹ́ gbà lọ́wọ́ òkú tá a bá sin sórí tẹ́ òkú tá a sin sílé tá a sórí tẹ́ kí ni tó pè yàn fún wa yòó pé ó tún gbá yìí ká láàyè yẹ kó máa gbé lọ ibi tó yẹ ká láàyè kó ti jókòó mm. kò ní ráyè jókòó ń bẹ ibi tó yẹ ká láàyè ó ti nàṣẹ kò ní ráyè nàṣẹ ń mm. ibi tó yẹ ká láàyè ó ti ṣàlùwàlá kò ní lè ṣàlùwàlá ń ẹ mọ̀ pé ẹ̀ ń sìnkú sílé tí yorùbá ń sìnkú sílé hàn kìí ṣe ni wọ́n ń tẹ̀lé mm. àṣà yorùbá ni torí pàṣà yorùbá ló ní kí wọ́n máa sìnkú sílé kí wọ́n má lọ sòkú sígbó àṣà yorùbá òun òun náà ló tún wá sọ fún wa pé tí májèṣí àbọ̀dọ̀ bá kú àbọ̀mọdé polówó ẹ má sìn wọn lé o torí pé tẹ bá sìn wọn lé yóò dàkú fà torí ẹ̀ tán bá ń sọ̀rọ̀ Islam ẹ má máa gbé èrò àṣà wá àṣà ní kẹ́ ẹ sìnkú sílé ẹ̀sìn ni kẹ́ ẹ sìnkú sórí tẹ́ ẹ wàá lè fi tànàbì ṣèkẹ́wọ́ fún àṣà àṣà ń làwọn èèyàn ń tẹ̀lé tẹ fi rí kí wọ́n sìnkú sílé ẹ̀sìn ní kẹ́ ẹ sìnkú sórí tẹ́ ẹ lè fi tànàbì ṣèkẹ́wọ́ láti máa sìnkú sílé nítorí pé ẹ̀yin tẹ́lẹ̀ náà tànàbì kọ́lẹ̀ rí tẹ̀sí ń sìnkú sílé hmm. àṣà Yorùbá ni pé kí wọ́n sìnkú àgbà sílé hmm. tẹ́lẹ̀ yìí bá yé wa ńṣe ni Àìṣà sọ fún wa ó ní kánàbí o tó kú pẹ̀lú bíjọ́ márùn-ún ànábì sallallahu alaihi wasallam ń sọ fún wa pé olúwa kọ́lá náà àwọn Yahudi àti Nasara hmm. kí ni wọ́n ṣe ittakhadhu qubura anbiya'ihim masajid wọ́n sọ àwọn sàárì àwọn ànábì wọn dà wọn mọ́sálásí inni anhaakum an dhalik èmi o mọ̀ ń kọ ilé yìí fún yín hmm. ẹ ò gbọ́dọ̀ sọ mọ́sálásí ẹ gbọ́dọ̀ sọ sàárì mi di mọ́sálásí Àìṣà hmm. ni tí ò bá sí ìkìlọ̀ tánàbì ṣe yìí hmm. kò sí nítorí ká má lọ sí ànábì sórí tẹ àmọ́ bá sí ànábì sí òde gbayawo níta gbansasa kí lẹ́yìn màtí ọ̀sẹ̀ lọ. Ah, èèyàn mélòó lẹ fẹ́ kọ̀ fún hmm. wọ́n máa ṣe sọ láti ń bẹ̀ wọ́n máa ṣe tọ̀wáàfù rẹ̀ hmm. wọ́n máa ṣe gbogbo aburú gbogbo àìdáńbẹ̀ hmm. ló kọ pé ní ó jáde àwọn gbà kódà ẹ̀dínmú ọ̀pọ̀lọpọ̀ ó ti gbàgbé sábàbí pàtàkì tí wọ́n fi ní ká wá Madina ìdí táwọn fi ń lọ Madina ní kíkà lè láǹfààní àti ṣe sọ láti mọ́ṣáláṣí ànábì nígbà táwa bá ti wá dé pé a bá sin òkú ànábì síta gbayawo kò sí tàbí ṣùgbọ́n ẹni tí ó fẹ́ ṣe tọ́wáfù rẹ̀ ẹni tí ó fẹ́ yan náfìlà ń bẹ̀ kókó ń táwọn ọmọ ti torí rẹ̀ lọ Mádínà nù so nítorí ànábì ọ̀dà bíi tiwa nítorí àti lè bá a sọ sísọ sàárì rẹ̀ dòòṣà ni wọ́n ṣe sin síbi tí wọ́n sin sí ànábì náà sì tún ti bẹ Allah olúwa gbàdúrà rẹ̀ ó ní Allahumma la taj'al qabri watanan yu'bad olúwa má sọ sàárè mi dòòṣà tí wọ́n máa sìn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o. جزاكم الله خيرا شيخ 08085677766 08085677766 plus 234 8083293896 ẹlórúkọ ní ọ ọlẹ́gùn sọ́nà ẹ̀dàkùn ẹ̀pà rédíò yína ẹ̀pà kọ àrùkẹ́ yìí lọlẹ̀ dáadáa ìbéèrè yín ìbéèrè yín láti ọ̀yọ́ à ń gbọ́ yín fóònù yẹn àgbàdà. Ah, ẹ̀lọ ìbéèrè yín ìbéèrè yín lákọ̀lọ́. wàhálì mùsùlùmí àwọn àgbọ̀ yín ọyá ọyá ìbéèrè yín wà à ń gbọ́ yín ìbéèrè yín. wà ní pé tànàbí bá fẹ́ tó àdájọ́ òfin nínú ìfẹ́ àwọn èèyàn máa ń bànájì òsì sí ẹ̀ṣẹ̀ bí àwa ṣe máa ń jẹ ẹ̀ṣẹ̀ ànábì máa ń jẹ ẹ̀ṣẹ̀ dípò ká máa jẹ ẹ̀ṣẹ̀ sí ẹ̀rẹ̀mọ̀ kan ànábì máa ń jẹ ẹ̀ṣẹ̀ sí ìlú papọ̀ lẹ́ẹ̀kan náà ẹ̀kí. ọyá wọn rántí ẹ̀kejì náà. alhamdulilayi ànábì ẹ ṣe èèyàn àbàmì ènìyàn gẹ́gẹ́ bíi tàwọn èèyàn yòókù náà ni hmm. olúwa ní kánàjọ sọ fún wa pé kul innama ana basharun mithlukum yuha ilayya sọ fún wa pé mi ò jẹ́ nǹkan kan bí ìbá sèyàn àbára gẹ́gẹ́ bíi tiyín ìyàtọ̀ tó kàn wá láàrin mi àtẹ̀yìn ni pé olúwa ń ránṣẹ́ sí mi kò fi nǹkan kan ránṣẹ́ sẹ́yìn nínú àdéhìí kan ilé ìtẹ́ ìmáà Muslim àtàwọn ní ìgbéjáde anábì sallallahu alaihi wasallam sọ pé innama ana basharun mithlukum ìmọ̀ nǹkan kan bí ìbá sèyàn àbára bíi tiyín ansa kama tansawọn èmi náà máa gbàgbé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe máa ń gbàgbé fa idha nasitu fadhakkiruni tẹ́ bá ti rí tí mo gbàgbé ara mi létí. sọ anábì wa èèyàn bíi tiwa náà ni olúwa ṣe àpọ́nlé rẹ̀ pẹ̀lú pósí lánàbì ó ṣe àpọ́nlé rẹ̀ pẹ̀lú pósí ní ìrànṣẹ́ rẹ̀ torí rẹ̀ o lè sọ pé ẹgbẹ́ ànábì yan ìrọ̀lẹ́ jẹjẹ́ pẹ̀lú ànábì tó o bá fẹ́ tẹ́ hmm. ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam èèyàn náà ní gẹ́gẹ́ bíi tiwa sẹ́rí kí èèyàn tó báwọn èèyàn sọ̀rọ̀ léde èdè yòówù láyé nípa nǹkan tó wá nínú islam èèyàn kọ́kọ́ gbìyànjú láti jẹ́ ẹni tó ṣe wípé gbèdè lárúbáwá dáadáa hmm. ìtukùtù ìsọkúsọ ọ̀pọ̀ hmm. nínú nǹkan tó máa ń báwọn èèyàn sọ eléyìí tó túmọ̀ sí pé wọ́n kọ́ kí ó yanjú tẹ́lẹ̀ náà kó tó di pé wọ́n láwọn ń báwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀sìn ìdí ni dábì wípé láwùjọ àìsàn mélòó náà lẹ gbọ́ yìí hmm. ebi kọrí nkọ̀dí náà lọ̀pọ̀lọpọ̀ rẹ̀ hmm. so ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́sìn òwí náà lẹ́ẹ̀ máa ṣe nǹkan tẹ́sìn òwí ẹ̀ pàtì hmm. ìtàní amú lẹ́ẹ̀ máa fi wẹ̀ ìtàní afiwẹ̀ lẹ́ẹ̀ máa gbé so nítorí ẹni tá à ń sọ ni pé ìgbésẹ̀ ànẹ́bí tánẹ́bí bá ń rìn ó súnmọ́ ara wọn ó súnmọ́ ara wọn kò túmọ̀ sí pé ń gbẹ́sẹ̀ méjì lẹ́ẹ̀kan náà láì ṣe kangaroo <laughs> kangaroo ní máa gbẹ́sẹ̀ méjì lẹ́ẹ̀kan náà ha ìtukutu yẹn pọ̀ hmm. ìtukutu yẹn pọ̀ hmm. àná ló fa ló jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn tíra àtàmọ̀ kó lè ṣàǹfààní ẹ̀rí tá a máa ń tu sí yorùbá hmm. nítorí kẹ́ ẹ lè láǹfààní àti gbẹ́sìn yé dáadáa ó kú kó díjú kọ rà ẹ̀hẹ́n nítorí pé wọ́n kàn máa tàn án jẹ wọ́n máa purọ́ fún ọmú wọn náà máa rò pé nǹkan gidi lọ ń gbọ́ tí wọ́n bá ti kà fúnra rẹ̀ ó rí bá a ti kọ́ yorùbá tó tó hàn gbangba tó tí wọn náà tọ́ pé gbogbo kíbi tó bá ọ̀bá àjẹjẹ bó ọ̀bá àjẹjẹ ọ̀bá àjọyọ̀ yóò bá tẹ́ pé kálukú bá ń kà yóò yé wọn náà lè gbẹ́sìn yé dáadáa díjú kọ ọ̀rọ̀ àwọn ìwé yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí ọ̀pọ̀ ní jẹ́ pé wọ́n máa gbérọ́ fún ọ. ọjọ́ kó ṣe bẹ́ẹ̀. Legacy Center of Excellence with classic education for modern achievers from adorable to awesome where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi tẹ́ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ òjúdá pọ́nbélé Alimadina School pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ gan là ń sọ pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ. Ìró ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mu láti ìpele kindergarten nursery primary secondary láàyè ìgbaniwọlé ń bẹ báyìí èdè òyìn òyìnbó yorùbá àti ẹ̀kọ́ èdè lárúbáwá ẹ̀sìn islam sì dánmọ́rán lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyìn gbóríyìn àyẹlẹgbẹ bọ́ọ̀dì náà sì ń bẹ̀rẹ̀ múrẹ́mú alimadina schools a ray of light easily reachable inexpensive for showing the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICT devices safe and positive school climate come and discover the joy of learning within the sanctuary of alimadina center pápá bẹ́ẹ̀dẹ̀ area Ògbómọ̀ṣọ́ our arabic and western education program. Programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. Visit Ali Madina Schools at gmail.com or call 0032 85 0466 Ali Madina Schools, Takwabede area, Ogbomoso, inspiring excellence every day. Uh, Ayakunle Sheikh. Hmm. Uh, nígbà tí ẹ̀ ń bá wa ṣe àlàyé darí lẹ̀ gan-an. ṣe ìkórìíra wípé àwọn àǹsọ̀rọ̀ èyí ṣáájú àwọn eh, yahudi gba islam ni ọkọ̀ dí àwọn yahudi láti fi tẹ̀lé àmẹ́sìlẹ́sìn láti fi gba islam ní àzáwò láti lè pè. ìlara ìlara ni ìlara nítorí pé àwọn èèyàn láyé yìí máa wo àwọn láti jọ jẹ́ pé gbogbo dáadáa gbogbo rẹ̀ ọ̀dọ̀ àwọn nìkan ló wà hmm. kẹ́lòmínà ọmọ nìkan bẹ́ẹ̀ ìlú ẹlẹ́dàá ò ti dálé ayé fẹ́ nìkan. ọ̀dàlẹ̀ ayé fún gbogbo ẹ̀dá tó rí nínú rẹ̀ ni oore olúwa tí ó ṣe fún kálukú kò ní tàsé rẹ̀ nígbà táwọn ti jáfara níbi àti gba ànábì sallallahu alaihi wasallam gbọ́ àwọn Ansar àwọn ti láǹfààní àti kọ́kọ́ ṣe ìpàdé papọ̀ pẹ̀lú ànábì àwọn Yahudi ò lè láǹfààní o nítorí pé àwọn ò gba ìsìláàmù kí wọ́n wá máa wá ànábì kà àwọn ṣẹ́kù lórí bí wọ́n ṣe wà ó dìgbà táwọn bá tó rànà bí wọn káwọn tó gbàgbọ́ gbogbo ẹni tó gba ìsìláàmù ní Madina sí wọn rànà bí èèyàn mẹ́fà lọ́kọ́kọ́ wá rànà bí ńgbọ̀ ya wọn di méjìlá àwọn eléyìí ni wọ́n di aṣojú ńlá pẹ̀lú olùmọ̀ ńlá Mus'ab ibn Umayr tánà fi sí pẹ̀lú wọn ọlọ kọ́ wọn lẹ́sìn ìsìláàmù wọlé kọ̀ọ̀kan gbogbo Madina wọn àti sọ pé dandan dìgbà táwọn bá rànà bí wọ́n á sọ pé gba islam àfi tọ́ba tọ́ba tó rí àfáàwọn ìgbà náà ló tó gba islam kó tó rí lọ́ba kú. àwọn ò sì sọ pé táwọn ò bá tì ránà bíi báyìí àwọn ò ní gba islam torí wọ́n mọ̀ tó gbogbo àwọn tó wá bá sọ̀rọ̀ ìwọ́n rí nǹkan hmm. sọ fáwọn nípa rẹ̀ òdodo ni wọ́n gbàgbọ́ láì jẹ́ pé wọ́n ti rí hmm. báyìí ni làwọn gba islam ṣùgbọ́n àwọn Yahudi tó kọ dínà àwọn tí wọ́n fi gba islam yìí lára ni kí ló dé tó fi jẹ́ pàànà bí ìgbẹ̀yìn nígbà tí ó dé inú àwọn lárúbá ló ti jáde hmm so inú àwọn ló sì ti yẹ kó jáde àwọn táwọn jẹ́ yahudi torí gbogbo àwọn anábì tó ti síwájú ọ̀gọ̀ọ̀rọ̀ wọn yahudi ni wọn àbáwọn ọmọ israel àwọn ọmọ israel ni wọn bóò lélẹ ìṣèlè wa jẹ́ lárúbáwá eléyìí ni eléyìí ni ìlara tó ṣe wọn waddu law takfuruna kama kafaru fatakununa sawa'a wadda kathirun min ahli alkitabi law yaruddunakum min ba'di imanikum kuffara hasadan min indi anfusihim ó wu ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́yìn tẹ́yìn ti gbàgbọ́ kí wọ́n da yín padà sí kèfèrí nítorí ìlara hmm. so nítorí délé yìí ọ̀pọ̀lọpọ̀ náà tí ọ̀gbà Islam ló ní ìlara ni hmm. ìlara ni so nítorí ẹ má ṣe ra rẹ má ṣe ra rẹ Islam lọ́nà má ṣe ra rẹ Islam lódodo hmm. ẹlòmíì bá ń gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí yóò ti máa yín mú láì jẹ́ pọ́ pamú rẹ̀ láṣẹ kó yín. imú òyìnra rẹ̀ nítorí pé imú burúkú ni hmm. àwọn kòkòrò burúkú ń bẹ́ hmm. sórí bó ṣe yímú yẹn ó rántí ń jọ gbẹndàkìyà ó tún rántí ń jọ o hmm, wọ́n sì sọ̀rọ̀ yìí o pé gba Islam o ṣùgbọ́n gidi ọ̀jẹ̀ kìí ta ọ̀jẹ̀ ìlara ọ̀jẹ̀ ẹ dákun ẹ dákun èmi sọ pé ẹ tó ń bá gba ìsìláàmù nìkan tó máa fún ṣe ìwọ ló padà fi wọn ṣe yẹ̀yẹ́ torí yẹ̀yẹ́ tá à ń fira wa ń ṣe láyé kò nítumọ̀ hmm. torí pé ẹni tí ń sì yẹn ṣe yẹ̀yẹ́ nínú sùnwọn lọ́dọ̀ Ẹlẹ́dàá wa ó ṣeé ṣe kẹ́ni tá à ń fi ṣe yẹ̀yẹ́ ọ̀gá jù wá lọ kò wá ní hàn ó dijọ́ gbèǹde hmm. so ẹni tí tá à ń fi ṣe yẹ̀yẹ́ padà tẹni tí ń fà wá ṣe yẹ̀yẹ́ nígbà tí yẹ̀yẹ́ máa dùn yàn nítorí pé báwo ni yẹ̀yẹ́ ó ṣe dùn ọ wọ́n ti ráwọ́ kó hmm. wọ́n ní wọ́n lọ dà yín ná àwọn á jókòó láyé ọlá àyè ọlà òun wá ń rẹ́rìn fẹ́ hmm. máa pé lẹ́yìn gan ni yẹ̀yẹ́ tó dùn yàn torí ìdílé wọn ń pè ọ́ ní ìsìnkọ́ gba Islam wọn máa pé hàn ah, ó ti pẹ́ lójú ọ̀nà tó wà àwọn ah, tó bá tiẹ̀ jẹ́ pé ọdún mẹ́wàá sẹ́yìn ni kódà kó ku ọjọ́ kan tó èkú tó bá gba Islam wá sórí rẹ̀ kó kù sẹ́jú kan tó fi kú tó bá gba Islam wá sórí rẹ̀ láàrin lẹ́yìn náà tó bá gba Islam ta ló ní kó ọmọ sanwó fún ta ni hmm. ọ̀dọ́ ta lọ́mọ kówó kalẹ̀ owó hmm. kíni àbí tó bá tún ní àtúnràn lọ́wọ́ torí tẹ́lẹ̀ bí islam ti ṣe wà ń tiẹ̀ nù má tanra rẹ̀ dànù ẹnìkan sọ pé wọn ò gba islam bọ́ tẹ́ ẹ sọ pé kí wọ́n má mutí ẹ sọ pé kí wọ́n má wálì ẹ sọ pé kí wọ́n má jalè gbogbo ìtọ́sán ìwọ lọ́dà ń bẹ̀. mutí jalè nyalè ìwọ lọ́dà nù mẹ́tẹ̀ẹ̀ta. èyí tí ò da náà islam ní kò pàtì hmm. sọ nǹkan ẹyọ kan tí ò da tí islam ní kò máa ṣe. nítorí tẹ́lẹ̀ ìfẹ́ ẹnu ní dọ́ọ̀láàmù hmm. agídí tó padà fi kábàámà ńlá lọ́jọ́ ńlá tí ò ní sáyè àti ṣàtúnṣe kó ló wa kọ́ mọ̀ ṣètò abẹ́. Allahumma Allahumma jazakumullahu kí máa rán alẹ́ sí pé evening láì ìjàlá tó bá ti di ní ọjọ́ kejì oṣù karùn-ún àti uh, ọmọ ẹgbẹ́ sátọ̀dẹ̀ àkọ́jọ́ bẹ̀rẹ̀ uh, oṣù hudan wa bushro ìdánilẹ́kọ̀ọ́ ìta gbangba ìjókòó alálùbáríkà ni ẹ̀ka tìlú ògbómọ̀ṣọ́ hudan wa bushro yóò wáyé ní alimadina center pápá bẹ́ẹ̀dẹ̀ nílùú ògbómọ̀ṣọ́ ní ọjọ́ kejì oṣù karùn-ún 2026 àwọn olóyìnbó ní ìdínlá ìjà alágúnmẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ni ó wáyé ní yóò gbìnàyà ní alimadina center ní mọ́ṣáláṣí ńlá alimadina center pápá abẹ́rẹ́ nílùú ògbómọ̀ṣọ́ asheikh dr sharafudin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center pápá abẹ́rẹ́ ògbómọ̀ṣọ́ habita ohunmọ̀lọ́ ọ̀rọ̀ àwọn náà ni wọ́n sì máa dára lẹ́kọ̀ọ́ bí ìdìlélà àtàbáńgbọ́ ká máa sọ fáwọn sí wọn àti ìgbọ́ àkọlé ìdánilẹ́kọ̀ọ́ náà jẹ́ pàtàkì wíwá ìmọ̀ ẹ̀sìn pàtàkì wíwá ìmọ̀ ẹ̀sìn hmm. ni ọ̀jẹ̀ ní ti ìjókòó eléyìí ti ń bọ̀ yìí. Ah, ẹ lórúkọ yín o. Ẹ parí bí o ní ohun ọkọ̀ ní ilẹ̀ nígbè ìbẹ̀rẹ̀ ní bàbá bàbá Alhamdulillah kò sí àyè kan nínú mọ́sálásí ànábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tánà bíi fẹ́ǹsì tó a sọ pé tẹ́ ẹ bá ti ṣàdúrà ń bẹ̀ o àdúrà wọn gbà náà ni hmm. kò sí. Hmm. nǹkan tó wà nínú mọ́sálásí ànábì sallallahu alayhi wa sallam ó ní pé àyè méjì kan wà tó jọra wọn hmm. bóòlù sì ti jọra wọn ẹ rí i pé àyè imam àyè kan tó wà tó tún dàbí àyè imam tẹ bá wo àyè máàmù títí ń ṣe sọ láti nísìn tẹ bá wá rìn wá sẹ́yìn bíi sáfó mẹ́fà sẹ́yìn hmm. tẹ bá wá wo agbọn wájú dédé ibi tó jẹ́ iwájú ibi tí mímbàrú wà hmm. ẹ tún ráàyè kan tó tún ju àyè máàmù hmm. àyè tẹ tó ju àyè máàmù yẹn ibẹ̀ ni wọ́n ń pè ní mihrabu rasul sallallahu alayhi wa sallam ìyẹn ni káyè táwọn ibi tí máa ń dúró nù láyè rẹ̀ torí wájú mọ́sálásí nù láyè ànábì gbogbo bíi sáfù mẹ́fà síwájú yẹn ara àfikún ni kò sínú mọ́ṣáláṣí ànábì tẹ́lẹ̀ tó ibi tí ó jẹ́ àyè kan pàtàkì tó dá yàtọ̀ nínú mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam náà ni déédéé ibi tí asọ̀pá ànábì sallallahu alaihi wasallam ti ń dúró ṣe sọ̀láàtì yẹn ẹ rí i pé mímbàrú wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tẹ bá wo ibi tí mímbàrú wà yẹn tẹ bá wà wo lọ sí apá òsì bí ìgbà tẹ́tẹ́ jáde kúrò nínú mọ́ṣáláṣí nílẹ̀kùn tó wà lápò òsì táǹpẹ̀ ní ìbáàbò Jibril hmm. ẹ rí i pé wọ́n tẹ́ ìtẹ́ ọ̀tọ̀ síbẹ̀ èsì kí wọ́n fàgbà lábẹ́ ìtẹ́ ọ̀tọ̀ hmm. ni wọ́n tẹ́ síbẹ̀ tí ìtẹ́ tó wà nínú mọ́ṣáláṣí tó bá jẹ́ aláwọ̀ pupa hmm. eléyìí ó sì jẹ́ aláwọ̀ ọ̀sán tọ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ nítorí ẹni tí máa ń wá bẹ̀ kó lè bàa rí àyè yẹn ègégé kan ni nínú àlìjànnà tó wà lókè pẹ̀ torí ẹni máa Malik ṣe sọ pé hmm. mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ká ṣe sọ láti nínú ọlọ́lá ju ká ṣe sọ láti mọ́sálásí Mẹ́kà lọ torí pé nínú mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ègégé kan ní àlìjànnà bẹ̀m̀bẹ̀ hmm. kò sì sí ègégé kan bẹ́ẹ̀ ní mọ́sálásí ti Mẹ́kà hmm. torí pé ànábì sallallahu alaihi sọ pé ma bayna bayti wa minbari rawdatun min riyadil jannah n ti ń bẹ láàrin ilé mi àti mímbàrò tí mo ti ń bá yín sọ̀rọ̀ àbàtà kan ní nínú àbàtà àlùjànnà torí àwọn èèyàn máa ń sojú kòkòrò láti ṣe sọ láti nà torí èkó síbò ṣe lè yára dé mọ́ṣáláṣí tó ò tó bẹ́ẹ̀ ọba pé bẹ́ẹ̀ ti kún bẹ́ẹ̀ ni tó ṣe pé sáfù mẹ́ta lọ́yọ̀ kó wà ń bẹ̀ sáfù lè pé mẹ́fà àtọ́rí ẹ̀tọ́ wo wọ́n ní tó ju tèmi lọ ọmọ ibi tí wọ́n ti ń bọ̀ ni <laughs> eléyìí jẹ́ bó ṣe jẹ́ jesus ọlọ́ọ̀kẹ́rẹ́ ṣe ìdí láti mọ ṣẹ́dúró lè